ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́ ìròyìn mẹ́wàá ni ó dé sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín ẹwà bùnmi akínúbì ni oníròyìn ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ agbábọ́ọ̀lù Bruno Soriano ti bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù padà lẹ́yìn ìgbà tí ó ti fi eré bọ́ọ̀lù sílẹ̀ fún odidi ọdún mẹ́ta sẹ́yìn ṣògo rẹ́nikejì ló jábọ̀ ìròyìn náà ẹ jẹ́ ká gbọ́. agbábọ́ọ̀lù Bruno Soriano ti padà bẹ̀rẹ̀ sí ní gbá bọ́ọ̀lù lẹ́yìn ọdún mẹ́ta tó ti fi eré bọ́ọ̀lù sílẹ̀ tí ikọ̀ agbábọ́ọ̀lù Villarreal àti Sevilla sì gba àmì ayò méjì-méjì ní dọ́gbandọ́gba agbábọ́ọ̀lù Bruno Soriano ti orílẹ̀-èdè Spain padà sí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Villarreal lẹ́yìn ìgbà tí ó ti fi ara ṣèṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ní oṣù karùn-ún ọdún 2017 agbábọ́ọ̀lù Bruno Soriano jẹ́ ọmọ ọdún mẹ́rìndínlógójì tí ó sì ti jẹ́ ọmọ orílẹ̀-èdè Spain ní ọdún 2016 tó ń gbá bọ́ọ̀lù fún nínú European Champions League èyí táwọn ènìyàn rò wípé kó lè kó pamọ́ nínú ìdíje ìyókù látàrí bí ó ti fi ara pa àmọ́ tó ti ta kébé dìde báyìí tó sì ti padà lẹ́yìn ọdún mẹ́ta tí ó ti dìde láti padà sínú ẹgbẹ́ Villarreal agbábọ́ọ̀lù Soriano ṣe àlàyé wípé láìsí àní-àní nígbà mìíràn ó máa ń ṣe òun bíi kí òun rẹ̀wẹ̀sì kí ó sì fi eré bọ́ọ̀lù sílẹ̀ nítorí wípé ìjákulẹ̀ pọ̀ lóríṣiríṣi fún òun lójú ọ̀nà iṣẹ́ bọ́ọ̀lù náà àmọ́ tí òun sì gba ara òun lámọ̀ràn wípé kò sí ohunkóhun tí yóò ṣẹlẹ̀ òun yóò padà sí ní gbá bọ́ọ̀lù bí ó ti wù kí ó rí agbábọ́ọ̀lù soriano sọ wípé inú òun dùn gidigidi fún àyè tó yọ sílẹ̀ fún òun láti gba eré bọ́ọ̀lù tí òun sì sa gbogbo akitiyan òun nínú eré bọ́ọ̀lù ọ̀hún tí àwọn sì gba ọ̀mì pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Sevilla ní méjì sí méjì àwọn agbábọ́ọ̀lù bíi ti Soriano tí wọ́n ń bẹ nínú ẹgbẹ́ rẹ̀ ni wọ́n kéde fún ayọ̀ tí inú wọn sì dùn gidigidi lọ́pọ̀lọpọ̀ láti rí wípé agbábọ́ọ̀lù Soriano padà sí àárín wọn láyọ̀ àti àlàáfíà tí òun pẹ̀lú sì ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ní ọlọ́kan-ò-jọ̀kan bí gbogbo wọn ṣe ń yọ̀ mọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Villarreal ni wọ́n ti pàdánù ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì ti padà sí ipò kẹjọ kí àrùn búburú asolóògùndèké ni COVID-19 tó jẹ́ kí wọ́n fagilé gbogbo eré ìdíje bọ́ọ̀lù lágbàáyé jáde àmọ́ ní báyìí ní kété tí eré bọ́ọ̀lù ti padà ẹgbẹ́ Villarreal ti na àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan ní ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí ẹgbẹ́ Celta Vigo Mallorca àti Granapa tí gbogbo rẹ̀ sì jẹ́ ẹyọ kan sí òdo tí wọ́n nà wọ́n agbábọ́ọ̀lù Soriano ti ran Villarreal lọ́wọ́ láti rí wípé wọ́n kúrò ní ipò kẹjọ èyí tí wọ́n ti wà látẹ̀yìnwá tí wọ́n sì ti já sí ipò kẹfà àmọ́ tí wọn kò sì sinmi láti rí wípé wọ́n bọ́ sí ipò kíní nípa gbígbáradì fún àwọn eré ìdíje ọlọ́kanòjọ̀kan tó ń bẹ ní iwájú wọn ṣògo rẹni kejì fún tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà àwọn ọmọ tuntun ìbẹ́ta ọmọ arábìnrin orílẹ̀-èdè Mẹ́síkò kan ni wọ́n ti ní àrùn búburú sológùndèkè ní covid-19. agbẹnusọ fún ọ̀rọ̀ ìlera ní orílẹ̀-èdè náà monica niliana martinez ni ó sọ èyí di mímọ̀ wípé àwọn yóò ṣe àyẹ̀wò lórí àwọn òbí àwọn ọmọ náà láti mọ̀ bóyá àwọn ni wọ́n fún àwọn ọmọ ìkókó náà ní àrùn covid-19. monica niliana martinez ṣe àlàyé wípé àwọn ọmọ náà èyí tí wọ́n jẹ́ ọmọkùnrin méjì àti ọmọbìnrin kan ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn ní ìpínlẹ̀ San Luis Potosi Monica tẹ̀síwájú wípé kíkó àrùn yìí láti ara àwọn òbí ni kò tí ì wọ́pọ̀ ní orílẹ̀-èdè náà èyí tó sì ṣe wọ́n ní kàyéfì àti wípé kò ṣeé ṣe kó jẹ́ wípé ní àsìkò tí wọ́n fẹ́ bí àwọn ọmọ náà jáde ni wọ́n ní àrùn náà. ẹ̀wẹ̀ òṣìṣẹ́ ìlera Monica sọ wípé àwọn yóò ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn òbí àwọn ọmọ náà pé ó ṣeé ṣe o kí wọ́n ti ní àrùn yìí lára àmọ́ tí àmì àrùn yìí kò farahàn lára àwọn òbí náà orílẹ̀-èdè Mexico ṣe àlàyé lápapọ̀ wípé àkọsílẹ̀ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ènìyàn ni wọ́n ti ní àrùn COVID-19 ní orílẹ̀-èdè náà tí àwọn tí ó sì ti kú ikú àrùn náà lápapọ̀ jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ogún ní orílẹ̀-èdè náà tí wọ́n sì ṣe àkọsílẹ̀ àrùn náà lákọ̀ọ́kọ́ ní oṣù keje ọdún yìí èyí tí àwọn méjìdínlọ́gbọ̀n sì ní àrùn COVID-19 náà. ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù ni ó ti sọ ogúnlọ́gọ̀ ènìyàn di aláìnílé mọ́ àti aláìní dúkìá mọ́ ní ìpínlẹ̀ Èdó ní ìlú Benin. lára àwọn ọmọ ìlú Benin ní ìpínlẹ̀ Èdó ni wọ́n ti di ẹni tí kò ní ilé mọ́ lórí látàrí ìṣẹ̀lẹ̀ òjò àrọ̀rọ̀dá tó ṣẹlẹ̀ ní ìlú náà fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láìsí ìdádúró. agbègbè area diwu ní ọ̀nà sápẹ́lẹ́ ni àgbàrá ti wọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé tí ó sì tún ba ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ jẹ́ tí ìṣẹ̀lẹ̀ ibi yìí kò sì yọ àwọn ọmọ agbègbè First East Circular Road Okoho àti lára agbègbè Ùgbọ̀wọ́ sílẹ̀ rárá lára àwọn ọmọ agbègbè Èrìdìà Wise sọ wípé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù yìí ló ṣẹlẹ̀ látàrí wípé àwọn òṣìṣẹ́ ilé kan ní agbègbè náà fi àwọn ohun èlò ìkọ́lé dí àwọn ọ̀nà tó yẹ kí omi àgbàrá gbà kọjá tí wọ́n sì ṣe àlàyé wípé àwọn ṣe èyí fún àǹfààní olúkúlùkù ni ará agbègbè kan èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Obosa Umuago sọ wípé àwọn òṣìṣẹ́ yìí ni wọ́n ṣe iṣẹ́ yìí tí kò dára rárá tí wọ́n sì ṣe èyí torí ẹnìkan àti wípé kò kì í ṣe torí àwọn ọmọ ará ìlú rárá àwọn ọmọ agbègbè náà mìíràn kọminú wípé àwọn kò ní ilé lórí mọ́ àti wípé gbogbo dúkìá àwọn pátápátá ló ti wọ omi ìjọba ìpínlẹ̀ náà dá sí ọ̀rọ̀ náà wípé ìṣẹ̀lẹ̀ ibi yìí ṣẹlẹ̀ látàrí àìtẹ̀lé àwọn òfin tó rọ̀ mọ́ kíkó àwọn ilé àti dídá pàǹtí tàbí ìdọ̀tí sí kòtò ìdaminù aṣojú gómìnà ìpínlẹ̀ náà lórí ọ̀rọ̀ tó jọjú gowon yakubu ṣe àlàyé wípé ó yẹ káwọn ọmọ ìlú náà máa tẹ̀lé òfin tí ìjọba náà bá fi lélẹ̀ ó sọ wípé ọ̀tún òsì òsì ọ̀tún lọ́wọ́ fi ń mọ́ ó tẹ̀síwájú wípé ìjọba ìpínlẹ̀ náà bá gbogbo àwọn tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí kẹ́dùn ó sì ṣe ìdánilójú wípé ní kíákíá wọn yóò wá nǹkan ṣe sí àwọn kòtò ìdaminù náà àti wípé ìjọba ìpínlẹ̀ náà ti pèsè ohun èlò ìrànwọ́ fún àwọn tí ìṣẹ̀lẹ̀ ibi náà ṣẹlẹ̀ sí. arákùnrin ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n kan ni ó ti ṣe ikú pa àwọn ọmọ rẹ̀ ní ìpínlẹ̀ Anambra arákùnrin ifeanyi àkúsíobì èyí tó wá láti ògbúnike ní ìjọba ìbílẹ̀ oyì ní agbègbè anambra ni ó ti ṣe ikú pa àwọn ọmọ rẹ̀ ọkùnrin méjì tí ó sì dá egbò sí ara bàbá rẹ̀ arúgbó ọmọ ọdún méjìléláàádọ́rin alūkkóró àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ anambra haruna muhammed ni ó sọ èyí di mímọ̀ nígbà tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní àgọ́ ọlọ́pàá ní agbègbè ògbúnike haruna muhammed ṣe àlàyé wípé ọwọ́ ṣìnkún àwọn ọlọ́pàá ti tẹ ọ̀daràn Ifeanyi tí ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ náà. gẹ́gẹ́ bí ọlọ́pàá Haruna Muhammed ti ṣe àlàyé ó ní àwọn ọmọkùnrin arákùnrin ọ̀daràn yìí jẹ́ ọmọ ọdún méje àti ọmọ ọdún márùn-ún tí wọ́n sì ti kó òkú àwọn ọmọ náà lọ sí ilé ìwòsàn ti ìyí ẹnu ti ìlú Ògìdì láti ṣe àyẹ̀wò ikú tí ó pa wọ́n tí bàbá arákùnrin ọ̀daràn yìí sì wà ní ilé ìwòsàn tó sì ń gba ìwòsàn lọ́wọ́lọ́wọ́ ọlọ́pàá Haruna Mohammed ṣe àlàyé wípé ọ̀rọ̀ yìí ló sì ń rú wọn lójú nítorí wípé ọ̀daràn yìí sáré lójijì láti wu ìwà ibi yìí èyí tó gbé ọmọ odó tó sì fọmọ orí àwọn ọmọ rẹ̀ méjèèjì nígbà tí wọ́n ń sùn tí ó sì tún fọmọ orí bàbá rẹ̀ pẹ̀lú. lákòótán ọlọ́pàá Haruna Mohammed sọ wípé àwọn ti gbé ọmọ odó yìí gẹ́gẹ́ bí ohun èlò ẹ̀rí tí wọ́n rí ní gbàgede ìṣẹ̀lẹ̀ náà àti wípé ẹjọ́ yìí ni wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ tí ó ń rí sí ọ̀rọ̀ ìwádìí lórí àwọn ọ̀daràn tó nípọn ní ìpínlẹ̀ náà èyí tí ó ń bẹ ní ìlú Akwa fún ìwádìí síwájú sí i. ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti gbé òòtè mo gbà fún ọ ó lè díje lu àwọn ẹ̀rí gómìnà Godwin Obaseki ní ìpínlẹ̀ Èdó olùdarí Kingsley Chinda ti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ti fún gómìnà Godwin Obaseki ní àmì ìdánilójú láti díje dupò ìdìbò kò mẹ́sàn-án-yọ tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ ẹgbẹ́ People's Democratic Party PDP yìí jẹ́ ẹgbẹ́ tuntun tí gómìnà Godwin Obaseki ṣẹ̀ṣẹ̀ wọ̀ láti lè díje dupò gómìnà tó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀ olùdarí Kingsley Chinda ti ẹgbẹ́ náà ṣe àlàyé wípé gbogbo àwọn ìwé ẹ̀rí tí gómìnà Godwin Obaseki kó wá láti orí ti ilé ẹ̀kọ́ gíga rẹ̀ títí dé ti àgùnbánirọ̀ rẹ̀ ìyẹn National Youth Service Corps (NYLC) ni ó jẹ́ òtítọ́ pọ́nbélé tí kò sì sí irọ́ kankan ní inú rẹ̀ àwọn àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní ẹgbẹ́ òṣèlú náà tún gbé òòtè mo gbà fún ọ lu àwọn ọmọ ẹgbẹ́ náà mẹ́ta mìíràn èyí tórúkọ wọn jẹ́ ọmọrege ògbéìdè ihama gideon ikine àti ọ̀gbẹ́ni kenneth imasunagban gómìnà ọbaṣẹ́kì sọ wípé àwọn àjọ yìí ni wọ́n yẹ gbogbo àwọn ìwé ẹ̀rí òun dáradára tí wọn kò sì ṣe ojú ìṣàjú rárá àti wípé òun ṣe ìwádìí òun dáradára tí òun sì pinnu láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ìyẹn PDP lákòótán gómìnà Pásẹkì sọ wípé àwọn olórí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party yìí ni wọ́n ti gbìyànjú láti ṣe òun dáradára nípa fífi àyè gba òun láti kópa nínú àwọn tí yóò díje dupò ìdìbò kò mẹsẹ̀ ó yọ ti ẹgbẹ́ náà èyí tí ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ ìròyìn náà ṣì ń tẹ̀síwájú.